الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى ohun tí a máa gbé yẹ̀wò lẹ́nu ọ̀nà ni ìkan nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ tí a ń bá lọ tí a mọ̀ sí al-iman bil-yawmil akhir al-iman bil-yawmil akhir ìyẹn ni ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn ọjọ́ ọgbẹ̀yìn ká nígbàgbọ́ sí. ìgbà mi wọ́n pè ní al-iman bil yawmil qiyamah ká nígbàgbọ́ sí ọjọ́ ọgbẹ̀yìn de al-qiyamah. báwọn ẹsẹ̀ mọ̀ pé ìnígbàgbọ́ sí ọjọ́ yìí inú ẹ̀ka ìgbàgbọ́ wa ni nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tó gbégbàgbọ́ wa dúró tá ń ṣàlàyé fúnra wa òun náà ni ó wà kódà ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ́n bá dárúkọ àlèmánú bìlá ètò ìfìtẹ̀lé ni àlèmánú bìdìyàwó mi àkhir báni bí wọn bá dárúkọ kágbọ́ ọlọ́run bá gbọ́ ọmọ fi ń tẹ̀lé pé kágbọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkí àgbọ̀gbọ́ lápẹjúwe nínú alukurani alkarim ọlọ́run ní. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب آتي ilé mọ̀ pé yẹn ṣe dáadáa tí bá ń dájú kọ ìbòwọ̀ oòrùn kírun tàbí tí ń dájú kọ ìbò ìbòyọ rẹ̀ walakin albirra man amana billahi wal yawmil akhir gbẹ̀yìn táwọn ọ̀sá ẹni rẹ̀ lílẹ̀ ẹni tó nígbàgbọ́ ṣùgbọ́n ọlọ́run bá gbọ́ àtọjọ́ gbẹ̀yìn ṣíṣe wọn ṣe àwọn ẹ̀fẹ́ ìjọsìn yòókù ẹ̀rìtì ọjọ́ gbẹ̀yìn gan lọ́lọ́run fi tẹ̀lé kágbọ́ lọ́run máa gbọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run sọ bóun pé ní látẹ́jìdù kọ́wọ́mọ́n yu'minuna billahi wal yawmil akhir ọ̀lẹ́ láwọn èèyàn kankan gbọ́ lọ́run bá gbọ́ àtọjọ́ gbẹ̀yìn ìwà dúnà man hada Allaha wa ẹgbẹ́ lẹ́yìn ìgbọ́lọ́wọ́ bá gbọ́ ìgbọ́lọ́wọ́ fi tẹ̀lé mẹ́rẹ̀ ní ọjọ́ gbẹ̀yìn anábíwá Muhammad sallallahu alaihi wasallam sallam ní àsọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí anábí ní man kana yu'minu billahi wal yawmil akhir ẹ̀rí pé kàgbàgbọ́ pọ̀ ṣùgbọ́n ìtayé kí mọ́tọ́ wa ń tẹ̀lé kagbọ́lọ́wọ́ bá gbọ́ ní ẹ̀lọ́jọ́ gbẹ̀yìn òpin àlejò rẹ̀ lé nǹkan náà yúmi ìjọba wàlẹ̀ yàmù lè áhẹ́ wàlẹ̀ yàkù lè káyọ̀rọ̀ àwọn olùyẹ sùn wọn tó bá gbọ́ lọ́wọ́ gbọ́ àtọ́jọ́gbẹ̀ kó tọ́ àfi kó gbẹ́nu dákẹ́. níta fẹ́ sọ mẹ́rin pé ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ìgbọ́jọ́ gbẹ̀yìn gbọ́ ẹjọ́ ń lọ ni o. ẹni tó bá ló ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ kọ ṣùgbọ́n ògbà kan bẹ tí ń gbọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmọ̀ ẹ̀yẹ kò yẹ pé èrò ẹni yẹn kì í ṣe agbọ́dọ̀gbà pé ọjọ́ kan bẹ tó jọjọ́ gbẹ̀yìn àwọn tó gbàgbọ́ ìlànà kẹfẹ́rí ńlànà wọn ọlọ́ni sá amánlẹ̀dé náà káfàrú ńlá yóò bọ́ àtú àwọn kẹfẹ́rí náà máa ń sá ambani sá àmà kéèyàn máa tíǹk kó máa rò pé wọn ní gbóhùn dìde ọlọ́ni sọ fún wọn pé bàlá wàrọ́ bí làtùbà tó nìyẹn. definitely o àgbẹ̀yìn dìde ọlọ́run fara rẹ̀ búra pé àgbẹ̀yìn dìde olùjẹ́ pé ní a gbọ́dọ̀ gba ọjọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ gbọ́ ìtọ́lọ̀ ń fi yan àwọn ẹni eré ni ló sátún bá kọ́rọ̀ gbogbo aná la mọ̀ ìgbà tó lọ́wọ́ sọ̀rọ̀ ẹni eré ọlọ́ni alẹ́dínà yòókì mọ́ná alẹ́dínà yúmínú lùbìlgẹ́bí wàyùkí mọ́nà sọ́lá wàmí má rọ̀sàkùnáhùn yóò fi kún ọlọ́run yàrá ẹni rí ọlọ́run ni wàlẹ́dínà yúmínú náà bímọ oúnṣìlá ìléka wàmọ́ oúnṣìlá mi ń kọ́ biléka wà bẹ̀lẹ̀ áàkìrọ́tì hum yòókìnún níta fẹ́ lónìí ẹ̀ pé àwọn ẹni rí o ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ́ ó dá wọn lójú wọn èyí dáùtù ẹ̀ wọn èyí ṣe èyí pé ọjọ́ kan ń bọ̀ tí ó jẹ ọjọ́ gbẹ̀yìn tọ́lọ́ gbogbo àdìdé. àrọ́jọ́ gbé dàlùkìámọ̀ tí a ń sọ yìí àríká ní ìgbéyìnde àwọn àfáà máa fọ̀nà méjì wò ìgbà mìíràn ẹni tó bá ti kú òun tí lọ́jọ́ gbéǹde bẹ̀ láti bẹ̀rẹ̀ sí kú yẹn ìkejì kí gbogbo ayé bá ṣe kíni tó bá ti parẹ́ tọ́lọ̀ wá gbọ́n dìde. ọlọ́run bá sùnwánà wa tààlà ó sọ eléyìí nínú Kùránì lọ́nà tó pọ̀ pé ní bẹ́ẹ̀ ṣe wáyé yìí o àgbẹ̀ yìí dìde ọlọ́ni mi ní àkọ́lákúnákún orí ilẹ̀ láfi dáyín wàfíà nù ẹ̀yìn dùnkún ibẹ̀ ládàáyín padà sí yẹn tẹ́ bá kú fàmínì ha nù kòrèjò kún bárọ́tà ní okòrò orílẹ̀ iná láti dá yín padà sí ìyẹn bá tó padà dá yín padà wáyé ní ìgbà míì tí ń ṣe ọjọ́ gbéǹde alkiyama àwa mùsùlùmí anígbàgbọ́ sílẹ̀ alhamdulilayi tọ́lẹ̀ ní tí ò bá nígbàgbọ́ sí kì í ṣe mùsùlùmí òdodo agbára àkọ́jọ́ gbéǹde alkiyama ń bẹ bákan náà wọ́n tọ́ba náà gbọ́dọ̀ gbẹ́dẹ̀ alìkìyàmọ̀ gbọ́ àwọn nǹkan kan tó wá wà tá nígbàgbọ́ rẹ̀ ìyẹn nígbàgbọ́ yóò fi dodi jí ó wẹ̀ látọ̀rí pé píparẹ́ ayé lọ́jọ́ tá a bá ní ọjọ́ gbẹ́dẹ̀ alìkìyàmọ̀ wa ayé yóò dákọ̀ parẹ́ píparẹ́ ayé wa ní wálé kan náà ìdákọ̀ tó gbàgbọ́ ni àlàmọ́ tó sáà àwọn sáìn fáàmù rí fáàmù pé ah, ayé ti fẹ́ parẹ́. àwọn sáìn alágbọ́dọ̀ nígbàgbọ́ lórí sáìn yẹn náà ara àwọn sáìn tí a rò rí àràmọ́tò sááfì àtúgọ́rọ̀ àwọn tó jẹ́ kéékèèké àwọn sáìn kéékèèké táwọn tẹ́ bá ti rán eré o ọjọ́ ọ̀gbẹ́ni alkiyama ń súnmọ́ a sì rí àràmọ́tò sááfì alkúbọ̀rọ̀ àsìláwọn ńláńlá táwọn ńláńlá yẹn bá ti ṣẹlẹ̀ kò tẹ́ sí kẹ̀kẹ́ mọ́ alkiyama ṣẹlẹ̀ náà ayé parí nínú àwọn kéékèèké tánàbí sọ ó ní bíbí ànẹ́bí tánàbí wá sáyé àmì pé àlìkàmọ̀ súnmọ́ ni nítorí kíni torí kí wọ́n sábà ní ànẹ́bí kan nígbẹ̀yìn ìmí ò ní wá mọ́ táyé mi parẹ́ ọ̀rọ̀ pé ìtumọ̀ pé ayé tí ń súnmọ́ tí ó lè kíni tí ó parẹ́ nù kárí pé ìmí ò wà dájọ́ àbóyá yóò tún pẹ́ pẹ́ pẹ́ sí ẹlòmínì máa wò pé àgbà ti dá níbi dìde tó tún lọ one thousand four hundred and something ayé tó wá parí ìdìbò bẹ́ẹ̀ ní àmì kwalita amọ̀sọ̀mọ̀ ní bẹ́ẹ̀ ni tá a bá wo ọjọ́ orí ilé ayé tọ́nà ti dé ayé láti bàtà náà fi ta ayé mu kwalita amọ̀ ẹ̀pà rẹ̀ ìtí òpẹ́ ni ojú tiwa ló pẹ́ síbẹ̀. àlejò sọ pé náà sáyẹ̀tì àmì kwalita amọ̀ súnmọ́ òun náà ni àmọ́ náà kí ẹ̀ mọ̀ fi ráre ẹni pé yẹn ti ń ṣẹlẹ̀ ń sàbí àwọn sàbí lọ pé bóun náà ti fà ànábì ní ẹni tí ò tọ́ sí nǹkan tó bá ti gbé fún ara àmì pálí kí a mọ̀ sínú ni bóyá ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tí èkó mọ̀dá sọ̀rọ̀ ẹ̀sìn òun àfa gbà kẹlẹ́ àfẹ́mẹ̀ yẹn agbámọ́ náà fẹ́ni tí ò tọ́ sí bóyá ọ̀rọ̀ ìlú ni ẹni tí ò mọ̀ kẹ́kẹ́ ṣe tọ́tún dà lóru ni wọn la gbé sí lákòjúwe ara àmì pálí kí a mọ̀ sí kíni pé ń súnmọ́ mi inú rẹ̀ ànábì ní ìsìnà ó pọ̀ ẹgbẹ́rún ẹ ti ń ṣẹlẹ̀ ń sí ẹgbẹ́ àwọn àlámà kéékèèké àwọn àmì kéékèèké ti ń ṣẹlẹ̀ ìsìnà ó pọ̀ ọtí mímu pọ̀ táyọ̀ máa mutí ni ó pọ̀ bákan náà àwọn nǹkan tí ó sì ní ẹ̀sìn tó máa gbé wọnú rẹ̀ yóò máa pọ̀ tẹ́ pé ètò wa jẹ́sìn gan-an tí wọ́n bá wá ṣe àyànmọ́ òkè akínlélẹ́yìn tó ń ṣe yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni lágbèjì mi bẹ́ẹ̀ ṣe mú rẹ̀ sí ìsìn ẹlòmíràn òkè àbúrò làwọn ilé ìṣe wa rí báyìí torí pé èyí tó jẹ́ sí ìpele yẹn àwọn yẹn ti kó ń bẹ àwọn díẹ̀ díẹ̀ ló kó ń bẹ. àmẹ́bí ń bẹ́ẹ̀ lọ obìnrin ó pọ̀ jọkùnrin lọ fífa ni ó pọ̀ ẹ̀yin náà wo ìran àlùkẹ́ ní faransé ntí lóyìn sọ ní one something ẹnìkan nínú àtàlẹ́ ìsìn wọn tó ṣe ẹ̀ pẹ̀lú fídíò báyìí ó ní àwọn olè máa gbẹ́lẹ̀ káàkiri ojú kẹta gbẹ́ ó jọ pé àbí one seventy kìíní kan pé àwọn tí mọ̀ tí àwọn tí ìran míì ìjọ mélòó nìyẹn tẹ̀lẹ̀ jẹun ìjọ kan kọ́ra kìí ìjọ kan fúlù ẹni bíi awáàtì náà ni bóyá tuntun awáàtì gan tẹ̀fi yàwọ̀ náà tẹ̀fi ń pa àwọn yẹn lọ ẹ̀mí yàn ní jẹ́ kankan mọ́ ara mi pé kí ni alìkìyàmọ̀ ń súnmọ́ ni ara mi pé alìkìyàmọ̀ ń súnmọ́ ni ànábì kàǹkan gan ara rẹ̀ ni pé èèyàn ò ní máa kí yàn àyàfẹ́ ní tó bá mọ̀ nìkan ẹgbẹ́ bá lọ́n tàbí ọ̀dà àgẹ́yẹ yẹn lẹ́lómi kó múra dáadáa ẹlẹ́sìn yẹn lẹ́mọ̀ sálámà sí tí ò bá ti ṣe kíni tí ò bá ti mọ̀ rí bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí tá a bá bẹ́ẹ̀ ká máa sálámà sí ara wa báwa jùlọ obìnrin sóbìnrin sọkùnrin sọkùnrin so àwọn àmì yìí pọ̀ gan-an torí pé ọjọ́ báyìí tí a mú un tẹ̀lẹ̀ táyọ̀ parí kò sẹ́ni tó mọ̀ ọ́ pamọ́ sóníkàlùkù ṣùgbọ́n sáyìn ni ànábì sọ fún wa nínú sáyìn tí ó wà á máa ṣẹlẹ̀ tó tó wáyé òní díẹ̀ tá a kà fúnra wáyé. kò ní sáwọn àfáà gidi mọ́ àwọn àfáà tí ò gidi ni ó máa pọ̀ ara mi ẹ̀ náà nìyẹn. bákan náà kẹsàn-án tó sùn ọjà ó pọ̀ àbọ́jọ́ ó pọ̀ báyìí ọ̀tún ni àwọn méèni ọjà ọ̀tún ni gbogbo wájú ilé kọ̀ọ̀kan ó di di kíni ó ti dọjà tí bá kọ́ lé tí ó bá kọ́ sọ́bà yẹn gómọ̀ ọgbọ̀n ó yẹ kẹ́ yọ sọ́bù síbi tó bá sọ́bù kí ni bẹ̀rẹ̀ náà tó dì ọjà eléyìí ọjà mẹ eléyìí ọjà mẹ eléyìí arábìn ara mi ìgbẹ̀yìn ìgbà lòun ní. àwọn sáìn sanabi sọ yẹ́n pé ìta àkálẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ láwùjọ àbí òdì ṣẹlẹ̀ kí ló ń túmọ̀ sí ọdún pálí kí a máa súnmọ́ súnmọ́ tó wá ń sọ ẹ́ omi pé nkálukú wa mọjọ́ òun àwọn sáyẹn yẹn là ń pè ní àlàmọ́tò sáátì àsọ̀rọ̀ àwọn kéékèèké làwọn yìí anábì wa dárúkọ àwọn àlàmọ́tò sáátì àlùkúbọ̀rọ̀ àwọn gbàǹkọ̀gbì sẹ́yìn bá ti ṣẹlẹ̀ pẹ́rẹ́ àlùkíyàmọ̀ ti súnmọ́ pátápátá kò ṣẹlẹ̀ lókù inú rẹ̀ ni pé anábì wa Ìsá ó sọ̀kalẹ̀ anábì Ìsá yóò ṣe kíni yóò sọ̀kalẹ̀ láti sẹ́mọ̀sì. gbogbo àná la gbọ́dọ̀ gbà pé ànábì Ìsá ò kò kú ọlọ́run ní bá rọ̀ fa àwòlọ́ ilé ọlọ́run gbé lọ sókè ni kò kú gbàdéèdè ti kú yóò sọ̀kalẹ̀ yóò wá lo ìgbésí ayé rẹ̀ tó kú yóò sì wá kú lọ́mà àgbẹ̀ ànábì Ìsá ti ń sẹ̀yìn báyìí oníbo oúnjẹ mọ́ ìsẹ̀wọ̀n ẹ̀rọ àwọn kan pàápàá jọ̀wọ́n tó náà ti comparative láwọn kan ẹni ó ti wá sáyé ó sì ti kú àrẹ́bí náà ti kú ìgbẹ̀yìn ìgbà ni ó ara àmì ti dé pátápátá àwọn àmì ńláńlá làwọn yẹn yìí sáwá. nínú rẹ̀ náà ni mahadi ìyẹn pé mahadi èèyàn kan bọ̀ nígbẹ̀yìn ìgbà ní orúkọ rẹ̀ ó borúkọ mi mu orúkọ àbá rẹ̀ ó borúkọ mi mu yóò àbá mi mu onímọ̀jẹ́ muhammadu Abdullah pé tílẹ̀ bá ti kún fún àìda oníwà tún ilẹ̀ sí nígbẹ̀yìn ẹ̀sìn kálukú sọ̀rọ̀ ìjọ oníjọ máa di àwọn máa di àbí lọ́nà pẹ́ ní eré ní ẹ̀rọ máa di ní ẹ̀rọ nàìjíríà kẹta náà sọ̀rọ̀ ìjọ máa di làwọn máa di gẹ́gẹ́ ń bọ̀ nígbẹ̀yìn wọ́n bí nọ́mà náà oníwà táyé ṣe ẹni ìgbọ́ ó dáa tó pé yóò dá gbà pé gbà bí ó bẹ́ẹ̀ dá gbà pé ọgbẹ́ sọ̀hábà ni gbogbo nǹkan ó ra àwọn èèyàn lọ́rùn kóbi omi débi jíjẹ mú owó pọ̀ gẹ́ ẹ̀yin ó mọ ẹsẹ̀ sínú kò ní sí nira nígbẹ̀yìn ìgbà arákùnrin náà ń bọ̀ báwọn tọ́ta yìí ṣe ṣe ń bọ̀ àtàrà bí yìí sábẹ́ ṣe ń bọ̀ bẹ́ẹ̀ lè ìyẹn bì kan wá ń bọ̀ tán kò fìtínà títí ṣe láyé kò títí tó dàbí fìtínà rẹ̀ àdébìnrin kò sánẹ́bì kan tó kú tí ò sọ ń pa rẹ̀ fáwọn ọjọ́ wọn òun náà nàmọ̀ sí alimọ̀séhù dàjáàlì ẹni pé àwọn sàdúrà pé wà ó tún kà mí fìtínà sí alimọ̀séhì dàjáàlì ìyẹn burúkú ni ó ìyẹn burúkú gbà ni yóò ba ayé jẹ́ gan ayé tí ó bàjẹ́ gbogbo àgbáyé ni ó tọ́ o ṣùgbọ́n náà ní fún lágbára láti rí mọ́kà àti mọ̀dínà wọ̀ ẹni yóò lálùjẹ́ náà rẹ̀ yóò nínà rẹ̀ tí ó mọ̀ di sílẹ̀ fáyẹn bẹ́ẹ̀ tí ó mọ̀ pẹ́ ẹ̀ lọ́nà tó bá wọ̀ lùkọ́ báyìí gbogbo yóò sì di èèyàn rẹ̀ tí wọ́n ti di èèyàn rẹ̀ di kẹfẹ́ rí ni tó ń sẹ́mọ̀ rí lára rẹ̀ mọ̀ pé ah, ó tó ń mọ̀ lọ́lọ́run kódà ní tọ́nà tó máa jẹ́ kó tẹ̀ lásìkò rẹ̀ ni pé inú agbára tọ́nà fún ilé ò bá dé súnmọ́ fọdún kan ilé onítúbú kí ni ọdún kan ẹ̀dá kẹtù rí yẹn bẹ́ẹ̀ bá jáde tó bẹ̀rẹ̀ ẹ̀dẹ́ nípe lọ́lọ́run káà ah, àdúgbò ní ẹ̀kọ́ tó sọ náà ló ṣẹlẹ̀ ilé òsúmọ́ tó tọ́ ilé onítúbú fọdún kan ìyẹn là ń dọ̀rọ̀ pé nínú ọjọ́ kan tí ó lò nínú ọjọ́ tí ó lò ọjọ́ kan ó ti dédé ọdún kan àyìn wà nù wàhálà yóò mọ̀ sàwọn èèyàn káàkiri gbogbo ayé ni òkòtò ìlú kan o ìjọ kejì ó dà gẹ́gẹ́ bí oṣù kan ìjọ kẹtọ́ dàgẹ́ bí ọ̀sẹ̀ kan àwọn ajọ́ yòókù wọn àdàbí nọ́mbà wọn ní forty year days ní olùbẹ̀ bọ̀ tí yóò dàwọ̀ bá yé lu. ìgbà tí wọ́n ń sáyé yẹn ìgbà táwọn ẹni ilé méjèèjì tá a sọ síwájú wà láyé ni òun ló wà. ànábì Isa àti màdí àwọn náà wàá pa. àwọn ìṣẹ̀lẹ̀ ilé tó bá ti ṣẹlẹ̀ àdìsí àmọ̀ ti dé pátápátá nù àwọn kúbúrọ̀ àwọn nǹkan ńláńlá làwọn ilé. àgbọ̀dọ̀ nígbàgbọ́ sí i àgbọ̀dọ̀ mọ́ wá sọ lọ́dọ̀ Ọlọ́run níbi aburú rẹ̀ tó pé ẹni tí wàá dá yẹ̀rù nígbẹ̀yìn gbà. ànábì ní tí ẹ bá wájú rẹ̀ ẹni tí ẹ bá wojú rẹ̀ ojú rẹ̀ kádà ìkan rí rẹ̀ kan ò rí náà. akọ káfàárọ̀ kẹfẹ́rí káfàárọ̀ sí níwájú bọ̀tẹ̀yìn olérí àfẹ́tọ́nà bá fi hàn. àwọn ẹni rẹ̀ gidi bó ti bíbí tí náà ẹ ti pọ̀ tó yọ náà wàá la àwọn ẹni rẹ̀ gidi kó bí aburú rẹ̀ àwọn ò ní bá lọ bákan nínú tó tún ṣẹlẹ̀ nígbà wọn à ń pọ̀ nǹkan ní yájújú àti májújú wọn ló jáde sáyé wọn pọ̀ orin kankan àwọn náà wà dá eérú ni o wọ́n wà báyìí náà tọ́lọ́run sọ̀rọ̀ wọn ní sọ́tún káf pẹ̀tọ́ ọlọ́run fi gàgá dí wọn tó bá dìgbà gàgá yóò ṣe wà tún sáyé kọ́lọ́run tó wá bọ́n ọ̀kadà mọ́ ọ̀kúnlẹ̀ ọ̀kúnlẹ̀ níbi tọ́lọ́ bá mọ́ ọ̀kúnlẹ̀ níbi tẹ́ pọ̀ dé òórùn wọn sì mọ̀ ọ̀rùn sí gbogbo ayé gbogbo ayé lòórùn wọn dé òkú wọn tó bá fún kalẹ̀ kọ́lọ́ tó wá ní kójú kan rọ́pò àfọ̀gbé tó bá tó dìgbẹ̀yìn ìgbà yẹn kálukẹ́ bá dìbẹ̀ padà pátápátá àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá lélẹ́ yìí o wọ́n ní àwọn ẹranko wọn náà tó dà wọ́n síta wọ́n mọ̀ sọ fún kébèrè pa iná lọ ń lọ àwọn ẹranko ni wọ́n sì mọ̀ sọ̀rọ̀ gbogbo ẹni ẹ̀ tí ó tó ṣẹlẹ̀ ni à ń gé pépèpé ni o inú rẹ̀ náà ni pé inú tó wájẹ́ gbáǹkọ́ gbogbo wá ti ṣẹlẹ̀ tọ́ àlùkìyàmọ́ ẹ pé ibi tó rùn tí mọ ń yọ gbogbo àti tó rùn tí ń yọ rẹ o ibi tí tí wọn mọ ń wọ ní tù ayọ ẹnitẹ yẹn bá ti rí yẹn ní a ah, kò sí kankan mọ àyè ti parẹ́ ẹ pé lẹ́nu gbogbo ọ̀tẹ̀lẹ̀ ńláńláńlá tó tẹ̀lẹ̀ yìí tó lágbára gan ni iná fi ní òjò tó yóò bá parẹ́ pátápátá àwọn tí ó sojú ń jọ náà Ọlọ́run ní jẹ́ kó fi mùsùlùmí kankan lórílẹ̀ ìgbà torí Ọlọ́run ní jẹ́ kí mùsùlùmí wítínẹ̀sì àwọn ìnira yẹn nǹkan ńláńlá ni a ti gbọdọ̀ nígbàgbọ́ sí i jẹ̀mọ́ ẹni tí ó gbà pa yóò parẹ́ ẹni gbogbo tá à ń sọ yìí àlọ́ ni ó jẹ ní kíni létí ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí gidi òun pọ̀rọ̀ nígbàgbọ́ ti táyé parẹ́ ẹlòmí wọn ni báyé tí wàá tó yìí báyé tí wàá tó kí nìkan ibò tí wàá parẹ́ yóò parẹ́ o tí ò ní sí kìkan mẹ́rin torí pé ọlọ́run ló dáa wọn náà ló tún lè ṣe kíni ọtún lè mú kúrò ń bẹ̀ ọlọ́run kó lò mọ́ ní àléyá fáání fàyàbí kọ́ wájú ọ̀rọ̀ bí kàzílì jalali wal ikram gbogbo tó wà lórí ilẹ̀ ní òtò. gbogbo ayé bá a parẹ́ asọ̀rọ̀ kan fún wa nípa màláíkà àbí àní màláíkà kan ń jẹ́ ìsọ̀rọ̀ fílù tá sọ ọ̀rọ̀ rẹ̀ tí gbogbo bá a parẹ́ pátápátá ọlọ́run wa ní kó fún ẹ fèrè wà ní fi kàn fi sóòlù fàṣọ ìkọ̀fẹ́ wọn fi sàmùwá tó wọn fi láàrùtì illa ma sha Allah thumma nufiqa fi ukhra fàyèzá ọ̀hún yẹn zòrò ọ̀hún bí wọ́n bá fèrè gbogbo nǹkan tó bá kú mẹ́rin yóò gẹ pa ni kò ní sí kankan mọ́. fèrè níbo ni ó ti wá fún gbogbo tó bá wò fún gbogbo àgbáyé ni ó kà kò sí tó ní dé gbogbo ayé kẹ parí. àgbọ̀dọ̀ nígbàgbọ́ sẹ́yìn kẹta sọ káyé tó parí ọ̀nà kàtó ọ̀sẹ̀ lọ. lára ìgbàgbọ́ sọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùfíàmù ni ibi táwọn bá ti mọ́ bẹ̀rẹ̀ nítorí pé kò tó pálí kíámù gẹ́gẹ́ láti gbé àti gbogbo tí kálukú bá wá kú yóò wá wà nù sàárè agbọ́dọ̀ nígbàgbọ́ sí pé inú sàárè ó lè jẹ́ palace tí ò sírú ẹ̀ láyé fún yàn ó sì lè jẹ́ kíni ó lè jẹ́ ẹ̀wọ̀n tí ò sírú ẹ̀ láyé béèsì lórí iṣẹ́ tí yẹn bá ṣe agbọ́dọ̀ nígbàgbọ́ yìí agbọ́dọ̀ nígbàgbọ́ pé ìbéèrè sàárè ń bẹ ẹnì tó ń béèrè ni múnkárò ànàkìr ọ̀làálẹ́m ẹnì mọ̀lẹ́kà ẹnì tó wà béèrè béèrè ni pé máa ń rọ̀ bùkà kálọ̀ lọ́wọ́ bá rẹ̀ máa dínú ká kílẹ̀sìn rẹ̀ máa ń nàbí yóò kàtàlà ànábì rẹ̀ ànábì lẹ́ni tó bá jẹ́ ni dáadáa láyé yóò rí ẹni tí ò bá yóò kọ̀mọ̀ sí ha ha ha náà ni àwọn yẹn kan sọ kẹ̀mí náà sọ ní òun mọ́ tó sọ ibi tó ti bẹ̀rẹ̀ ya àṣàrí rẹ̀ nù àgbọ̀dọ̀ nígbàgbọ́ sí pé àṣàrí o ìyá wa ń bẹ ìdẹ̀ra wa ń bẹ bí ẹ bá wà ń sáré ó dẹ̀ wá kan àlùbáàsù ìgbédìde inú ayé àtúmọ̀ kálẹ̀ kẹrọ ni súnmọ̀ ló fi kàn fi ìwú kúrọ́ lẹ́yìn náà tó wá fọ́n fèrè mí wáyé bá wọn kì yá mú yán zòrò bí kálukó ti bára rẹ̀ lórí ilẹ̀ nìyẹn. ẹ gbọ́ jẹ̀mọ́ ọdún mélòó wọ́n ní ìtẹ́yìn ó ní gbogbo ìgbésí ayé yìí tó kéré jù ní láyé kò tó kẹ̀kẹ́ ìtẹ́yìn ó lò sáré wọ́n tó wá gbé yàn dìde tó bá fọ́n fèrè yẹn gbogbo ìyókẹ̀ tó dìde náà ni gbogbo ìyókẹ̀ tó dìde náà ni gbogbo èèyàn di ilé yóò máa tú àwọn èèyàn jáde ìtọ́lómi mi máa ta ọkọjọ́ gbé dàlù kí àrùn kẹ ẹni tí yóò wá kú kí wọn rò pẹ̀ sí nǹkan ẹni tí náà jẹ́ nǹkan ẹni tí ṣé ọ̀dọ́ lọ́nà tí ń sọ ìyàbọ̀dọ̀ ara tiẹ̀ ọba tó dẹni ò lágbára láti kó nǹkan míì kó láti kójọ padà gbogbo ẹ̀ ní ó dìde ọlọ́run báyìí bá ń kìyà mọ́yá ń lòrò ẹ̀ kálukú bá tó jí táyé orí ilẹ̀ padà yóò bá wọn fẹ́ bọ̀ làwọn tó wà yìí ẹ̀ ìgbé dìde ni tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí bẹ́ẹ̀ iṣẹ́ ìsọ̀rọ̀fílù nù onífọ̀fèrè fáyọ̀ fi ṣe kí ni tó yóò parẹ́ onífọ̀fèrè kí àbìrìdó wáyé náà máa yí àfájọ́rọ́ tó wà hídà eré ọ̀kẹ́ náà ni ó fáyì bá hún lè sáàhìrọ̀ ní kálukú ti bára ìlú lílẹ̀ ẹ̀yìn ilé ó mọ̀ pẹ̀lú jáde lọ́rọ̀ sọ́nù kúrọ̀ وقال الإنسان يومئذ تحدث أخبارها وقال الإنسان ما لها في لبان توي جادي أيوة نكلم سلة يومئذ أنا من تايا إذا سلسلت الأرض في مثالها وأخرجت الأرض أثقالها أثقالها من كتو وتي أتدمي يوم كم جادي جمي وقال الإنسان ما لها جاتي ما أدري على إني قدر كلم سلة أقول الإنسان ma la yawaizu tuhaddithu akhbara ilẹ̀ ló máa fún ẹni tí pé anna rabbaka àwòhálà pé ọlọ́run bá rẹ̀ náà ló pa mẹ́ra tó gbó tí bá kó sínú kí mo fún ẹ jáde. yẹmọ téèyàn bá dórílẹ̀ níbo ní ń lọ subhanallah ètò ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àti àwọn nǹkan tó bá ní lẹ́rù ni o téèyàn bá dìde ó dìde sórílẹ̀ ayé padà ó dìde sí ayé padà ó dìde níbo lè yóò lọ ìyẹn ló tó kọ hashiru ó kọ àyà àkójọ àyà àkójọ yìí ní kálukú wa mọ̀ lọ kálukú mọ̀ lọ níbo ni èyàn kọjọ níbo ni èyàn mọ̀ tí èyàn lọ èyàn kàtà mọ̀ lọ náà ni anábì tó bá gbọ́ àdìdẹ wọ́n gbé alẹ́ ní ní gúrú la èyàn ní dábẹ́ ẹ̀ ọ̀fáàtà èyàn ní wọ bàtà yàwá ìsàní à téèyàn èyàn ní wakọ́ òrọ́ọ̀tà yàwá ìsàní tẹ́lẹ̀ mú màálù ní òmí ilé anábì à anábì ní ẹ̀ ọmọ nǹkan kẹrin tí ó ṣẹlẹ̀ ẹjọ́ sẹ́yìn kálukú rí tẹnìkan rò ó èèyàn tí ẹ̀ nímọ̀ pẹ́ nìkan kan rí ẹ̀sìn sí ìwà náà lọ́ọ́ ríra rẹ̀ torí ọmọ ibi tọ́rọ̀ rí ó ṣe kí ni tí ó jà sí. wọ́n kọ haṣuru haṣuru ni ọlọ́run fáwọn ká haṣuru náà lè náà yẹ̀ sí rù kákó gbogbo yín jọ gbogbo gbàtáyé tí yẹ ti ń jẹ́ yẹn àdìgbẹ̀yìn ayé àti gbogbo àtẹ̀yìn àtàbíyẹnú kákó wọn jọ yẹ̀ sí rù tó rọrùn. ní kálukú ní sáà mọ̀ náà kẹ́kẹ́ ní kálukú náà àṣẹ́bù síbi kan náà bó níbi ó ti gùn tó etí làákà ìwò lè gbé àbí bẹ́ẹ̀ ni ẹnu yẹn bó níbi ó ti wá fẹ́ ìrìn ló fẹ́ gbà làákà ìwò lè gbé tó bá kà àkójọ yẹn kí ló wá kó lẹ́yìn àkójọ ta ló mọ̀ ẹ́ ìdájọ́ ìdájọ́ lọ́nlọ́n ibi tí yóò wá wà nìyẹn subhanallah ìyẹn olóluwa mọ̀ iye ìgbà àti ẹ̀mọ̀ pé àlè mọ̀ ìgbà ọ̀run àlè fi wé táyé ibi tí wà mọ̀ tí wà nù olóòlùmọ̀ ìgbà tí wà ní kálùkọ́ wà ń bẹ̀ òun ó wà súnmọ́ dẹ̀ndẹ̀lẹ̀ mọ̀ làágùn ní kíní di wọn bí ẹbá rẹ̀ kẹ̀sí ìyẹn lànà ìlọ́kẹ́ rẹ̀ kẹwà tọ́lọ́ fún gbòógì lọ́jọ́ tó wà sí gbòógì ọjọ́ ìlànà mi sọ kẹrìnjọ́ kẹrìnjọ́ méjì èyí nítorí yóò lò yóò ju gbogbo tàlù láyé ìlọ yóò ju gbogbo ti jáyé tàlù yìí lọ èyí wà bẹ́ẹ̀ ní òwò tí èyí kan ò ní àwọn akẹ́dẹ̀ẹ́rẹ́ ẹ̀ẹ́kàn rí pé ah, èyàn wà lábẹ́ omi yìí bí ogun tí ó mọ̀ sú èyàn ògẹ́ òníyàn mọ́ alẹ́bìnrin ẹlòmí yóò mú dójúgbò ẹlòmí yóò mú dáadáa papọ̀ ẹsẹ̀ bẹ́sẹ̀ yẹn bá ti pọ̀ tó ní bí ó ti wá wá nìyẹn nígbà tí ẹ bá wá ilé ayé ló báyìí kí lẹ́mọ̀ tí ó mọ̀ wá sọ́kà àwọn èèyàn kí ló mọ̀ wá sọ́kà àwọn èèyàn tọ́tẹ̀tẹ̀ ti dájọ́ ẹ̀mọ̀ tó bá dì sẹ́niyàn tó bá fi sẹ́wọ̀n ẹ̀wọ̀n ti ń jìyà mìkan tó kú dájọ́ mọ́ wá kúkú pa àwọn ẹ̀rí pé dájọ́ kú ní ẹ̀rùkọ́mbọ̀ mi sẹ́wọ̀n tẹ́sí dájọ́ wẹ́sì tí mi sì ń lọ́dún méjì ìtí ó mọ̀ pé kọ́sùkì ẹ̀dájọ́ náà ibi tí ó bá ti kíní tí ó bá já sí. ó wá kó pé ẹ̀jẹ̀ á máa lọ báwọn ànábì ọlọ́run káti ẹ̀ sọ fọ́lọ́run kó tiẹ̀ sí fi adájọ́ ní ti kọ́kọ́ ló kọ́kọ́ kan gbẹ̀ o kó tiẹ̀ dájọ́ kí kálukú mọ́ tí ó kíní ti ń lọ. tàà lọ bá bí gbogbo wá ìrìn èèyàn níwá ẹnìkan nípínlẹ̀ wa ẹjá lọ bá bàbá ńlá wa ádámù ìrẹ́ ádámù ìrẹ́ bàbá ńlá wa gbogbo tí gbogbo wá wà ó sẹ́sí tá wà gbogbo èyẹ tó lọ dá ní o pátápátá ìrandíran èyẹ kó pupa ní dúdú ní gbogbo èyẹ pátá ádámù ìjọgbẹ́dẹ́ alìkíámẹ́ yìí ṣe eré jẹ̀mọ́ kámúra ṣíṣẹ́ eré ni o ádámù náà tó kojú ọlọ́run àti wípé ní eh, ìkànnìyàn ìkejì ni pé èso tí mo tẹ̀ wá jẹ tó ní mọ́ jẹun ẹ̀kọ́ náà ti forí jì kébà ànẹ́bí ọlọ́run ẹ̀sẹ̀ pẹ́ bá ti mọ̀ ọmọ kakún tó tó bí àwọn aláìkẹsẹ̀ kún àti pé ìyẹn ni mọ̀ ṣe kẹ́mọ́ṣe kí <laughs> tó débẹ̀ o ohun tó bá yín bẹ̀bẹ̀ yìí ó pé ẹja lọ ọ̀dọ̀ núṣù ìrẹ́nú ìrẹ́ làkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run rán kò sí síta wa báyìí báyìí báyìí báyìí báyìí ìtí Ádámù sọ gẹ́lẹ́ núnú sọ kí n lọ́dọ́ ta ní ọ̀dọ́ náà ohun tó déwájú rẹ̀ tó ń bínú kan tí ò bèrè rí kí ló fà ní pé ẹ̀yin náà wo gbogbo àwọn èèyàn wọn tẹ́sẹ̀ kẹfẹ́ rí gbogbo tẹ́sẹ̀ náà ti gbogbo wọn ẹni tí ó tẹ̀kọ́ àwọn adìyẹ ńgbà bẹ́ẹ̀ pé ní ó tẹ̀ wọ́n bí yẹn àbí gbogbo ẹlẹ́sẹ̀ tó bá yẹ jẹ́ gbogbo ẹni wà wàwájọ ẹlẹ́sẹ̀ yìí náà ní gbogbo bẹ́ẹ̀ ṣe mọ́ náà ní ọlọ́wà bínú núhùn náà lọ òun ò lè súnmọ́ òun ò lè déwájú ẹlọ́dọ̀ Ibrahim ẹni ànábì Ibrahim ìyẹ́lọ́ jẹ́ bàbá àwọn ànábì ọlọ́run tí ẹ̀ bá wa ọlọ́run bá bẹ ọlọ́run sì pẹ̀ fún wa kọ́lọ́run ti ẹ̀ dájọ́ ká mọ ibi tá ń lọ. àwọn ànábì ọlọ́run nìyẹn o ńkálukú sáfẹ́ yìí ẹ mọ rí sẹ́wù jákujàku kan yóò wọ́n pé òun ni ó sì pẹ̀ fáwọn èèyàn ìwọ báwo ìwọ ìwọ níbo ni ọ ti wá. <laughs> àyìn ọmọ gẹ́gẹ́ ní tí ó tẹ̀ lọ́jọ́ gbèrè àlìkíyàmù àwọn ànábì ọlọ́run gbọ́ mọ̀ sábẹ́ àfẹ́kọ̀jọ lọ. bẹ́ẹ̀ ni musa náà musa náà tún ohun tó isa náà ànábì wa isa náà ànábì ní isa ní wa ní ẹgbẹ́ tọ́ka yín sí yẹn kan tó náà ti fún gbogbo ilé ẹ̀sẹ̀ lọ pé ànábì tiẹ̀ bá bẹ lọ́run bá tó ọ̀sìn pẹ̀lọ́dọ̀ ọlọ́run kó tiẹ̀ dájọ́ ànábì wa níbẹ̀ ni anàláha èmi ni ní ṣífẹ́ ṣùgbọ́n ànábì náà ni òun gé òtó kojú ọlọ́run lọ́jọ́ gbé dàlùkíyàmọ́ ṣe jẹ́ pé ànábì ni sayyidul eh, eh, al-anbiya ẹ aṣáájú gbogbo ànábì ànábì gan lóun òtó kojú ọlọ́run ṣùgbọ́n òun lọ wájú ọlọ́run wọ́n àforíkẹlẹ̀ pé ìtọ́ òun ò wí fọ́lọ́run tó ń wí tọ́lọ́ fi gbà pé ó yá sí fún wọn òun gò tí mọ̀ ọ̀run lọ́lọ́sẹ̀ sí kíni lọ́lọ́sẹ̀ kọ́ òun ọlọ́run àní èrè mọ́mọ́ gbórí sókè béèrè tó bá fẹ́ wọn fún lọ́lọ́run wá bẹ̀rẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ wá máa ṣe ṣe ro ṣe ìdóṣe ọjọ́ gbé dàlùkìámọ̀ ṣe kékeré jẹmọ́ ẹgbẹ́ akẹ́ ọjọ́ gbé dàlùkìámọ̀ ọjọ́ akẹ́kọ̀ọ́ ó kéré lẹ́nu kò tí tó wà ń bẹ̀ ẹ̀yìn tó pọ̀ ní o anábì ni ṣe kí ni ni ó fẹ́ ìyẹn náà ń pè ní àṣàfà àtòlù ọ̀zọ̀mọ̀ ìṣìpẹ́ ìyẹn náà làá máa ń tọrọ nígbà tó bá pinnu tán aláwọ̀ máa ti aláwọ̀ rọ́bà áfíì dáwàtú tààmà wàsọ̀látò lùkọ́yìmọ́ àti muhammadu aliwasila tọ̀lùfàdélà fàdárajátà rọ̀fíà ọ̀bàásùhù mọ̀kọ́mọ́ mahmud alẹ́zì wàtàwò ọlọ́run bá gbé dìde ní mọ̀kọ́mù mahmud ẹni mọ̀kọ́mù mahmud táwọn sọ yẹn gẹ́gẹ́ òun ní ìsìpẹ́ ńlá tábìlì àyè tó ga ni ó ní ìṣèpẹ́ lẹ́bàánú music gbogbo ayé pátápátá ó ní mọ̀kọ́mù mahmud èyí tí à ń béèrè lọ́wọ́ ọlọ́run pé kọ́lọ́run ti muhammad sallallahu alayhi wa alihi wa sallam so ìyẹn ni ti ti kí ni ti ó dẹ̀ wá kọ pé ọlọ́run àwọn ẹ̀ṣọ́ ìpèkọ́ alùpùpù ìṣirò náà ń bẹ o ìṣirò ń bẹ o gbọ́ ìṣirò yẹn oríṣiríṣi ọ̀nà ni ó gbà anábìnrin tó bá béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tọ́ sí báyìí lọ́dọ̀ náà kò ní lọ kò ní lọ kò ní bọ́ ṣùgbọ́n ẹni tọ́lọ́ bá ẹni tó bá fi iṣẹ́ rẹ̀ hàn pé wò ó kó náà rí ibi tó ti di ṣe irú ẹni bẹ́ẹ̀ ni ó lè kẹ́ wọ́n tẹ̀fẹ́ kó mọ̀ pé ìwọ náà ọwọ́ rẹ̀ ò ṣe kí ni kò mọ oṣù gbọ́dọ̀ ń yọ òyọ̀nù sí ẹ̀ tó bá lọ béèrè lọ́wọ́ yẹn ìṣirò ẹlòmíràn pé ní <laughs> bóòlù fẹ́sì ìṣòro gbogbo yẹn ó sọ di kọ́ọ̀tù ayé tọ́lù ọdún márùn-ún tọ́lù ọdún márùn-ún lórí kéèsì ẹyọ kan tọ́mọ̀ tó síwájú tó síwájú àbí ọjọ́ gbẹ́dẹ̀ alìkárọ̀ bẹ̀rẹ̀ rí bọ́ọ̀lọ́ ní tẹ̀lé ìsáábì lòun ayára adájọ́ bákanáà tí ó ṣẹlẹ̀ ni pé nkàlùkù gbàwé rẹ̀ ẹni tó bá gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún ló sóríire o ọlọ́nifá mọ́mọ́ ní wútíyà kìtàbà ó bí ẹ̀mí nìyí

fàtàwọ́fà yẹ́dì rò tògbòrò ẹ mẹ́tẹ́ pé tògbòrò bí kí ẹ̀mẹ́gbẹ́ àtò ń bá wọn òun sófo kíní kan bí ó ti máa kígbe nu wàyẹ́ sílá tẹ̀ẹ̀rọ̀ iná kan ní jẹ́ tẹ̀ẹ̀rọ̀ ibẹ̀ ni ó wọ̀ kọ́lọ́mọjà fi owó sì gbà wé wa o ni iṣẹ́ ni nígbà tó bá gbéwé fún yẹn èyí kálukú gbàwé òun gan ni ó ti mọ ẹjọ́ jẹ ara rẹ̀ ọlọ́run ní káfá benamsika alekali yawma hasiba ìwọ gan ni jọ́ọ̀jì ara rẹ̀ lẹ́nu ẹni tó bá ti gbà ó ti gbà ibi tó ń lọ kò nídìí ẹ wá interpret ẹ fún mi ìgbìmọ̀ kẹ́kà láyé ẹlòmínì nígbà tí ò mọ̀ kẹ́kà láyé bó ní ti alè kà lọ́rùn ẹ̀rọ dẹ̀ so yóò kà automatically bákan náà ìwé iṣẹ́ tẹ́ ń kọ́ṣẹ́ sí ọlọ́run tí kèfèrí bá rí tiẹ̀ yóò ní mọ́lẹ́ aval kitab irú ìwé wò lélẹ̀ la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha kò fi kékeré àti ńlálẹ̀ láìsọ. ìtú wọn ti gbàgbé tó ọmọ kan ó sì wà lápọ̀lẹ́ bá sì yàn lọ́rùn ah, ah ṣé ìdí mo ṣe ìdí mi ti gbàgbé láti kọ́ yẹlé kálukú gbọdọ̀ mọ ẹsọ tẹ wa o ìwà tábà mọ ọ̀rọ̀ tábà mọ sọ ká mọ sọ kámẹ́nìkan pamọ́ o kámẹ́nìkan kéré o ara àǹfààní tó ká gbọ́jọ́ gbẹ̀dẹ̀ àlìkí àmọ̀ gbogbo kẹ́ lámọ̀ sókè yìí ọjọ́ tó lọ bá gbé ṣe ìkẹyí hàn mí tó da ní bàbá àbí tí ò da kí ni ìwà tí ń kí ni iṣẹ́ ti ṣe kí lọ́rọ̀ tí ń sọ èyí ò mọ̀ sọ tí ó sọ òye náà wà ń bẹ ọ̀rọ̀ tó jẹlọ lọ́jọ́ gbéra tí a máa pọ̀ bóyá òun méjìlá kù sí ẹ̀ pé àwọn ìgbà wọ́n tá à ń sọ ilé ọkọ̀ kan là ń sọ kankan lọ́jọ́ kọ̀ọ̀kan but alìmọ́ ìbìlì yà mìlẹ̀ àkèrè ní tó kó sínú pọ̀. akẹ́sọ̀lẹ̀ kágbọ́dọ̀ bí i àti àwọn pé ọ̀rọ̀ ẹyọ kẹ́lẹ̀ ni ìjọ sẹ lọ́jọ́ ìkéde nǹkan kékeré o àti gbọ́dọ̀ dá òtún ẹ̀ àgbọ́dọ̀ nígbàgbọ́ sí káwọn ti sẹ́tọ̀ gbàgbọ́ yẹn káwọn pé jọ́ kan jọ́ kan á padà sọ́dọ̀ ọlọ́run jọ́ kan jọ́ kan wọ́n fún wa ní ìwé iṣẹ́ wa wọ́n ń kọ́lẹ̀ o ọlọ́ni kì ọ̀rọ̀ máa ń ká ti bí ní ẹ̀ka ti sọ mọ̀lẹ́kájọ́ fún àtàn kọ́ṣẹ́ wa àbí gbogbo ń tẹ́kọ̀ ọjọ́ ìná display fún kálukú ẹmọ ogun lọ́ọ̀yà kó wá bá dìfẹ́ǹdì òsínjọ́ náà o ẹmọ láyà ń fa òmọ́ ló ń wà lábàánú mo lówó mo ní ọmọ òsínjọ́ náà o Eh, kíní kan lọ́mọ mi ìyẹn ńlá kẹ́kọ̀ọ́ sí o ńlá mọ́ni àtàlọ́ha ìkọ́lébí selim àfẹ́ tó bá gbọ́kàn dáadáa pàdé ọlọ́run kọ́nọ́bà sùpánù wa tààlà kó sànù wa insha Allah tààlà ní tó ní ṣe pẹ̀lú alimẹ́rin bil yawmil akhir àmọ̀ kọ̀ntínú parẹ̀ níjọ́ mi wa